so òun ṣáà láti prove stunts fún mi nìyẹn eh? Ah, hi girls àwọn àǹtí see any hi girls. ṣé mi jẹ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ tó or hi girls eh? I àbí mo wà nù sábà wù ẹ́ ṣẹ̀dúró náà wá náà you don't see rú top me náà. ah you did tètè rí pé top. kan náà lájọ wọ ah it's really looking nice on you. Why níbi tó see rí top me? Eh? mo rà wá láti London. <laughs> ìwọ lọ sí London anyway my dá ọtẹ tí náà ó lọ opportunity láti sìn yàn lọ sí airport àbí. Eh? ọlọ́ọ̀ olólọ́dọ̀ ọmọ yìí wọ́n ń pa mí lẹ́rìn ṣé o mọ̀ ní airport àwọn ọmọ bíi títa tíkẹ́ẹ̀tì tí irú ẹ̀ lò lọ́lọ́dọ̀n ọ̀rẹ́ mi máa. anyway sórí èmi àti ẹ àjọ sí nínú class kan náà ẹ àjọ ń ṣe sàwáwù kan náà tó máa bá mi wọ top ṣó ti gbọ́. láti get rid of it right now. <laughs> àti náà ọmọ yìí ọ̀ràn sí ẹni ó tún wọ orí wíìgì ẹ̀. tuntun ni o ìyábọ̀ òjó ìyábọ̀ òjó tó ra rí nínú ọmọ dẹ̀dẹ́mọ̀n ṣe wà ọmọ dẹ̀dẹ́mọ̀n now showing on YouTube ọmọ dẹ̀dẹ́mọ̀n ayọ̀wọ̀ fún sàrẹ́kọ̀ ọmọ dẹ̀dẹ́mọ̀n sinimá tẹ̀sí rẹ̀ ó ti balẹ̀ sórí YouTube báyìí ọmọ dẹ̀dẹ́mọ̀n ọmọge diamond mo sún fìlàní ọmọge diamond hmm. ọmọge diamond. fine yes. fine and boring. Ah, èwo ni o fẹ́ jẹ́ kí n mú nínú méjèèjì is it that it is fine or it is boring. okay boring very very boring. Ah. God. Oh, the big call now. Kò kí n ṣe important call just this man mi mọ nǹkan tó máa ń pè mí fún ṣáláì kò máa pè mí ṣá and tí bá ní mo gbé ń sìn ọ̀rọ̀ tí ò kàn lórí tí ò nídìí kan ló wá máa sọ. ìdìdì ọmọdé dámọ̀ gẹ́gẹ́ bí ìròyìn tí mo gbọ́ wọ́n ní fàṣàṣì wọ́n ló sùn kò jí ni. wọ́n yàrá yẹn bọ̀ ọ̀rìn mọ́lọ́pàá ìbọn bá wò. ọ̀tá ló pa. ìbọn ló ba Fasasi. ìbọn ló ba àbí sóò gbọ́ ni ọ̀dẹ sóò gbọ́ ń gbòòrò ní lọ yóò gbọ́. àwa ọ̀tá ló pa o. kí ni à ń sọ pé kébì á joyè fún. nígbà tí a mọ̀ pé wọ́n yìnbọn fún Fasasi ó rọ̀ Fasasi tí gbogbo agbégúlé wọ́n yìnbọn fún ìbọn wọlé rẹ̀ kú kí ni à ń bẹ̀ ń pé kí joyè fún. bàbá wọ́n fi kúlọ̀ mi ni mi rẹ̀ nígbà kí ló ń sọ yìí ó pẹ́ kó tó lọ. wà á èmi ò joyè o yóò jẹ́ o anybody lè wà mẹ́ kí n sókè fún o tuale ni ma kò sí nǹkan tó jẹ́ bí ju tuale lọ kó máa lọ wájú máa máa tẹ̀lé lẹ́yìn. mr magic mr magic mr lati mr magic ọ̀pọ̀lọ fẹ́ni fẹ́ni. freedom freedom. agbára ló wá wá. bẹ́ẹ̀ agbára. ẹ̀rín ẹ̀rín ẹ̀rín ẹ̀rín ẹ̀rín ẹ̀rín ni oya ẹ̀rín ta oya ẹ̀rín. ẹ̀rín ẹ̀rín. gbẹ̀ngà títí bísí mo fẹ́ rí báyìí. Ìdá o! Gentleman, èmi ò kí ń ṣe four one nine, mi ò kí my name is Mr Magic. N tó bá torí ẹ̀ wá gangan ni kò sọ. Báwo lè ṣe mọ nǹkan tí mo ń rò lọ́kàn? Kò sí ìfọkànkan nínú ìròmọdìẹ tí àwòdì ò mọ̀. Ẹ ti nà mí pa, ọlọ́run gbogbo nǹkan tó wà lọ́kàn mi tí mò ń ro gọ́gọ́gọ́ lẹ́sọ̀ jáde kódà wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ lọ mi mọ bẹ́ẹ̀ ṣe mọ kẹta ó ti mo fẹ́ gọ́gọ́ mo fẹ́ joyè ni èmi ni nọmba wá èmi náà fẹ́ fún àwọn ẹ̀rẹ́ ti pariwo lọ́tún lọ́sì ẹ̀ tó wà ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ikú ìbọn ló pa wọn á ní pé mi ò ní jẹ wọn á ní kí n má sà wọn dẹ̀ fún mi lọ́rùn fún mi lọ́rùn fún mi lọ́rùn àwọn kan náà júwèé bí pé tí n bá débi kò sí nǹkan kan tẹ́ ẹ̀ ní ṣe fún mi láti ro mi lágbá wọn dẹ̀ fún mi ní nǹkan tí ìbọn ò ní ràn mí láéláé tí mi ò ní kú ìyẹn tó gbé mi débi ọgàn yẹn. láìnú ẹ yọ àwọn ìsìta dá padà fọwọ́ ṣojú ẹ báyìí kí lẹ rí. o ṣe ń dáàtú mi àbí pé kan nínú àwọn ọmọọṣẹ́ wa. àwọn méjì ń fetí ara wọn gbọ́ èyí tó bá yára débi inú wọn sìn ó <clears throat> oh, mo jẹ́rìí ọmọ mi ṣẹ́gìrì létí ló ń bọ̀ yìí. ṣẹ́gìrì létí. ó ní ẹrù ńlá. orin àrínákò oníbàbẹ́ ń gbé kò sí nǹkan tẹ́ ṣe sí tí ó máa ràn olórí burúkú ọmọ ẹ̀jẹ̀ bá ṣe aṣọ ẹ̀ wọ́n sì ń gbẹ́ látòrí títí dé òdì ni. bàbá kò ń ṣe lójú orú àwọn bàbá ìlérí ẹ̀kẹ́ ti máa sọ̀rọ̀ nǹkan. màá gbọ́jà pọn ilé. Ah, àwọn ìdúró ta nínú òde náà wọn. kò sí lọ awóráwo ni wọn àti bàbá ẹ kò sí bí gàn ṣe lè lé tó tẹ bá mi tẹ bá fọ sí méjì fọ́. èyí tó jẹ́ ṣóńṣó ń bẹ̀ ẹ̀yìn ẹ̀kan rú mọ́ǹdì kò lè wọlé. Ah, bàbá máa wọlé bàbá ó máa wọlé o. tí mo bá gan nígò ó máa ràn. ó máa bẹ́ẹ̀ ni ó máa wọ̀. ó máa wọ̀. mo fẹ́ kó dájọ́ mọ̀ mo fẹ́ kó mọ̀ pé nǹkan ju nǹkan lọ. ọ̀ṣun ẹ̀ṣọ́ ń Bashiru Shanga. Bashiru Shanga. Shanga, Shanga, Shanga. Fọwọ́ kan ọmọṣẹ́. Fọwọ́ kan ṣẹ́gun. ṣẹ́gun. Bàbá. Ṣẹ́gun. Bàbá. Daba. wọ́n gangan? Bẹ́ẹ̀ni, wọn ò ní fẹ́ lómi ṣe mi. Ikùn ẹ ti tó mi. Bàbá fi yẹn lẹ̀. Lọ́jọ́ kò one million naira ní ògùnbọn original. one million. kàlẹ́ kàlẹ́ àkúrẹ́. àkúrẹ́ àbí. kàlẹ́ kókókókó tata rẹ̀ gbà àkúrẹ́. mo mọ ti pa. kúrẹ́. kúrẹ́. Hmm. wọ́n kàn kún bí tọ́dọ̀ wọn o nígbà ọlọ́run ti ní kí èmi àti ríra wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ti tímọ́tímọ́ ọ̀hún gbogbo ọ̀nà lọ́gbà o gbogbo ọ̀nà lọ́gbà o sórí gbogbo tí wọ́n lè ṣe fún ọlọ́run gbogbo ẹlẹ́mi ó ṣe fún ọ bí tí ń tẹ ọlọ́run gidi tó gbà pọ̀ mo bọ ọba yẹn lálejò tó ti yọ kí ni tó fẹ́ jẹ tó fẹ́ mu. mo bá rí ẹ̀bà gbóná gidi ògúfe tó ní àwọ̀ lẹ́yìn àti ọbẹ̀ fún sọ́ọ̀lù musanga paria. Ah. <laughs> south musanga baria ẹ̀bà ògúnfe ẹ̀fọ́. jẹun mo gbé o jẹun ẹ jẹ kí ni wo oh, wo bá wọn màkàjọ mọ mi débi tí mo. kò sí nǹkan kan jẹun. pidán pidán. Mr Magic. Magic. Mr. Lati. Mr. Magic. Ọ̀pọ̀lọ́ fẹ́lifẹ́li. Pidán pidán. Sanyẹ̀rì sanyẹ̀rì o. Mr. Magic. Ayiri ẹ wo. Pidán pidán. Ọdúnladé Adékọ́lá. Mr. Magic. Bayowa Films and Records International. Ojú mi ò gbọ́dọ̀ fọ́. Ojú ẹ̀ wo ìfọ́. Fọláṣẹ́lẹ́ nìkan lọmọ tí mo bí. Ẹ̀dẹ̀ mọ ayé. Ṣé mo pé táyé bá léni léni léni tí wọ́n bá bá ni? Wọ́n lè gba bí ọmọ mú ni. Ayé ò ní ti bí ọmọ mú o àṣẹ ayé ò ní mú wa àṣẹ àṣẹ. agijù láyé ojúbọ̀rọ̀ kò ṣeé lagijù ayé já bàbá hmm? ìyẹn mo fi wá bá yín wíwé kẹ bá mi ro bí olúwere bó ṣe ń dá mi lóhùn mo fẹ́ kó máa dá Fọláṣadé lóhùn jù bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. <laughs> a mọ̀ pé bàbá. ẹ ó di ṣíṣe nu. ẹ ṣeun. ẹ wọn láì kó omi tákà tó máa kó òtù. bẹ́ẹ̀ni. torí kíni wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ là á dàgbà bàbá pẹ́ láyé àgbà kan ni ni àgbà kan fọláṣadé náà nu ẹyin káṣù náà dọ́mọ àwọ ẹyin ọwọ́ àlàáfíà rẹ̀ dà ah, fọláṣadé gbogbo àlàáfíà dé ìrókò olúwẹrẹ o ìrókò olúwẹrẹ o ẹyin ibi awílàdé ọ̀rọ̀ bù ṣe wọ́n tiraka títí wọn ò bó nílé ọlá wọ́n pọ̀ ṣẹ̀ṣẹ̀ títí wọn ò bó lọ́rọ̀ dènà wọ́n ní kí ọ rúbọ kí ọ eégún lé tani ọ̀sà mọ̀ pé yẹ ẹni lè eégún lé tani ọ̀mọ̀ pé ọba ẹni lò ṣà ọjà ẹ̀yin ó dì mọ̀lẹ̀ bí àmọ̀ pé ṣe ń pè yín bẹ́ẹ̀ jẹ́ ní ìhòòhò hà bẹ́ẹ̀ náà lọ́mọ rẹ̀ náà Fọláṣadé náà ọmọ wa pè nǹkan ẹ máa jẹ́ ní ìhòòhò hà yẹ ẹ gbọ́ Fọláṣadé dọ́mọ àwò ẹ má jòjú ó tì ibikíbi tó bá ti pè yín ẹ máa dá lóhùn ẹ̀hán ṣe dọwọ́ àwọn àgbà. àwọ̀ àṣẹ ìrókò olúwẹ́rẹ́ ti gùn. ẹ ṣeun. ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà ni ó máa rí. àmọ́ o ẹ má ṣe gbàgbé ìkìlọ̀. ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ mo rí bà mo rí bà kárùkùdù sọ mọ́ni yà fèsì náà kàdàkàbá máa jẹ pa mo dúpẹ́ o mo <laughs> ya ìrúkẹ́ olúwẹ́rẹ́. ayi fọláṣadé ìwọ náà dóbin ọ dóbin àmọ́ àṣẹ ìrókò olúwẹ́rẹ́ ni wọ́n fún ibikíbi tó o bá ti wá tó o bá ti pe olúwéré yọ̀dà olú ngbà òní sílò òní sílò àárín àmọ̀ pé ṣọ́ọ̀gbàgbé ń pa ìwọ rẹ̀ ọmọ pé ó ti dojú méjì tó rí olúwéré ní ìsìn ojú ọ̀gbẹ̀rẹ̀ ọ̀gbọ́dọ̀ rí o. bẹ́ẹ̀ni. èkejì lèyí tí mo sọ fún ọ torí kíni kankan kan báyìí láàrin fàdí tí kò tẹ́ mọ́ Fọláṣadé létí sọgbọ́. ah bàbá gbogbo ẹ ló yé mi. àti pé ìgbọ́ra ọ̀sẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́. ohun yẹn nìyẹn ohun yẹn nìyẹn tí wọ́n fi ń bọ̀ lọ́wọ́ tí wọ́n fi ń bọ̀ lọ́wọ́ tí wọ́n fi pọ̀ bá tí wọ́n fi kì í joyè ayé ẹ̀dá kùn ẹ máa bọ́ ohun náà jẹ́ ayé ẹ̀dá kùn ẹ máa bọ́ ohun ní oríṣiríṣi kan. ṣáàdì kòkòrò àdá sí. oríṣiríṣi kọ̀ọ̀rọ̀ lẹ́pà ni. oríṣiríṣi kọ̀ọ̀rọ̀ lẹ́pà ni. olùdarí ọ̀tọ̀ ní ìdárẹ́kọ̀. lẹ́pà ni. amọ́lẹ́wà bí òyìnbó. lẹ́pà ni. pretty pretty baby. ìmọ̀ ní ṣe kú oníṣekúṣe. má sọlẹ̀ pa lẹ́nu. jọ̀wọ́ ooo nítorí ọlọ́run. má sọlẹ̀ pa tó kù lẹ́nu. jọ̀wọ́ nítorí ọlọ́run. má sọlẹ̀ pa tó kù lẹ́nu. òrèké lẹ́wọ̀n àlẹ̀ pa ṣáńdì o. ọlọ́jọ́ lọ́la àlẹ̀ pa ṣáńdì o. mọ́tàlẹ́ onílérú lẹ̀ pa ṣáńdì o. akọ̀kọ̀ lọ́dọ̀ lẹ̀ pa ṣáńdì o. ìgbà olókìkọ̀ lẹ̀ pa ṣáńdì o filẹ̀ bá ṣáńjì o. Aláwọ̀ bọ́ọ̀lù wá fi filẹ̀ bá ṣáńjì o. International producer lẹ̀ bá ṣáńjì o. Ẹ lè pàdé mi ń sọ látọwọ́ Báyọ̀wá ni. Adé lè pàdé mi ń sọ látọwọ́ Báyọ̀wá ni. Lẹ́pà nítorí ọlọ́run máa sọ lè pa tó kù lẹ̀. Wọ́n ti wá wọ́n ti wá nítorí ọlọ́run máa sọ lè pa tó kù lẹ̀. Ọmọ ìyá ọ̀dẹ̀jọ́ lè pa ṣáńjì o ìpàdé òdòdó lè pa ṣáńjì o torí ẹwà fẹ́ lè pa ṣáńjì ìwà ni ẹ lè pa ṣáńjì o torí owó fẹ́ lè pa ṣáńjì o lè pa ṣáńjì manager manager You irú nonsense wo ni gbogbo eléyìí can you imagine our boys did don do this for the past one and a half hours just because of how much one hundred thousand naira ah, ah mo ṣe ayétí tẹ́lẹ̀ ni. madam ẹ ní sùúrù ẹ jókòó. ẹ má bínú ẹ jọ̀ọ́ kí ni àkáǹtì um, yẹn ṣé savings ni àbí current. mi ò mọ̀ wọ́n kàn fún mi ní check ni wọ́n fún yín ní check ok kí lorúkọ yín. ṣadé owó ni kókó. ṣadé owó ni kókó one hundred thousand naira ok lẹ́ẹ̀kan sí ẹ má bínú check yẹn ti wà lórí tíbù mi bí tipẹ́ but by the time tẹ́ dé yẹn kò sówó ńlẹ̀ torí a ti san ọ̀pọ̀lọpọ̀ owó jáde ní bank wa ilé ni ah, but wọ́n ti gbé owó mi dè ṣóyè yín so ẹ má bínú. No? màá yanjú ẹ̀ nísinsìnyí. Excuse me. Yes. Ó dàbí ẹni pé face yín look familiar. àìmọye ènìyàn ló mọ ẹkùn èèyàn mélòó lẹkùn fẹ́ mọ̀ àìmọye ojú ni mo meet ní báǹkì yìí lójoojúmọ́ ó dẹ̀ ṣeéṣe o bóyá branch tí mo wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. not really nǹkan tí mò ń try láti sọkọ nìyẹn ó dàbí ẹni pé mo mọ̀ yín dáadáa. Mm-hmm. ẹ jọ ṣé ẹ máa wá sí ọ̀dọ̀ queen. queen tó issue check yìí fún yín <laughs> in fact ilé queen bíi second home mi ni mi lè ṣe kí má débẹ̀ láàrin ọjọ́ mẹ́ta abẹ́yìn ni wọ́n ń pè ní. Ni Shandy. lẹ́mọ̀rí ṣèkúṣe má sọ lè pa lẹ́nu. ẹ̀yẹ méjì ìjẹta. má sọ lè pa lẹ́nu. yàwó nítorí ọlọ́run má sọ lè tó kù lẹ́nu. bẹ́ẹ̀ má sọ lè tó kù lẹ́nu. òrèké lẹ́wà lè pa Shandy o mọ́lẹ́jọ́ lọ́la lè pa o mọ́dàlẹ́ onílérú lè pa o. Akọ̀kọ̀ lọ́dọ̀ o fìlẹ̀pà Sunny o látọwọ́ bọ́ọ̀lù wá fi fìlẹ̀pà Sunny o international producer fìlẹ̀pà ẹ má bínú ẹ ìyá àwọn ti bá yín yanjú everything um, owó yín ni one hundred naira so ah, ẹ gbà pé kò sí. ẹ ṣe so Mr. Fọláwíyọ. Ojú àti màsílẹ̀. Sísàdé ó dàbọ̀. ibo ló ń dàbọ̀ lọ ẹ wá ẹ̀mí náà ní ojú àti àyè kó gbọ́dọ̀ pẹ́ ìṣe kẹ́kẹ́ ń jẹ́ pé nílò nítorí ilé yìí ṣẹ̀dúnyọ̀ǹda. ẹ̀yin náà bá ṣùgbọ́n yìí ṣáńdì o bọ́lájọ́ lọ́la rẹ̀ pa ṣáńdì o. lẹ́pà gàù lẹ́pà sílẹ̀mí Cinderella. ṣáńdì mo ń gbádùn ẹ̀ yàtọ̀ lóbìnrin ó fa àwọ̀ wù àwẹ̀ tutu mi ni jọjọjọjọjọjọ máa ń ní ah! ṣe ló ṣàwọ̀ bí àwọ̀ níní ọmọ níní níní ló rẹwà jù léjò ìyẹn túmọ̀ sí lókun àyà mi pé ìwọ ló rẹwà jù láwùjọ abo. ah ah Fẹ́mi ṣé kìí ṣe kó flatter mi ṣá flattering you uh, counts me out. Femi, hmm. hmm. but tó bá ń ṣe báyìí sa èmi, báwo lo ṣe ń pọn queen lè? Oh, queen Isaye! <laughs> Ah, ah, èmi ti gbàgbé wọ́n ti dọ́dọ̀ yín ok ẹnì kan dúró ẹnì kan dúró màá wẹ̀ sí màá bá yín ẹ ṣe ẹ ṣe gan sunshine jọ̀wọ́ máa ń rárọ̀ lẹ̀ ọ ṣe. Shandy ó ti jí. jọ̀ọ́ fún mi sílẹ̀. kí ló ṣe ẹ́ náà. kí ni ò ní ṣe mí anyway ọ̀rọ̀ ilé yẹn náà ló fún mi problem. Oh. ọ̀rọ̀ ilé ẹ̀ sórí ọ̀rọ̀ ilé ẹ̀ gan lèmi gan rò mọ́jú ẹ̀ ni kan tí mo dẹ̀ rò bẹ́ẹ̀ ni wípé mi ò mọ reason tó fẹ́ fi lé yín yẹn sílẹ̀ tó tóbi bẹ́ẹ̀ yẹn tó bá ti máa fi bẹ̀ sílẹ̀ anyway ọ̀dọ̀ mi rèé èmi nìkan ni mò ń gbé bí ó ṣe ó kó máa kó bọ̀ bó ṣe jọra jẹ́ wípé àti ní plan láti fẹ́ra wa tó bá kó wá bí mi ò rí nǹkan tó bad nínú ẹ̀. èmi rí nǹkan tó bad níbẹ̀ o kí n fi ilé mọ́ mi sílẹ̀ kí n máa kẹ́rù mi bọ̀ mí báyìí wá máa bẹ́ẹ̀ gbé kí ni ká ti pè yẹn náà ìyàwó sàràbì. ṣàdé ìyàwó sàràbà wò. wo jẹ́kì tó bá jẹ́ nítorí two hundred thousand naira tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ló ṣe ń dribble mi around better bí a kà gbàgbé ẹ̀ màá sort ara mi out after all five hundred thousand naira ni mo fẹ́ fi gbálé mo dẹ̀ ní kó fún mi ní just two hundred thousand naira ó wá ń gbá mi síbi gbá mi sọ̀hún maybe tí ẹ gbàgbé pa ẹ màá máa sort ara mi out ṣùgbọ́n gbàgbé ẹ. Shandy Susie. Hmm. Well, 100,000 there. Another hundred thousand. Making two hundred thousand. Now you're talking. <sighs> Ah, ah, Jackie. ṣé nítorí nǹkan tí mo sọ́nsìn ló wá ń jẹ́ kó máa bínú báyìí o ní láti bínú náà ah, mo kàn feel pé mo ti matured enough láti dágbé ó dẹ̀ yẹ kó understand after all ṣẹ̀bẹ́ kúrò lálábàákọ́ ẹ̀wà ìwọ náà ló máa lò mí gbóná o a máa fẹ́ra definitely. òrèké lẹ́wọ̀n alẹ́ pa ṣáńdì o mọ́lẹ́jọ́ lọ́la alẹ́ pa ṣáńdì o mọ́dàlẹ́ onílérú lẹ́ pa ṣáńdì o akọ̀kọ̀ lọ́dọ̀ lẹ́ pa ṣáńdì o. in fact láti day one tí mo ti meet ẹ ni mo ti mọ̀ pé ìwọ gan-an ló yẹ kí n settle down pẹ̀lú. Really? Lóòótọ́. Ṣadé. Okay. Lovely. Ah! Kí ló wá fa ìrònú pẹ̀lú yẹn sìn? Kókó ìrònú mi gan-an ni iṣẹ́ tí àwa méjèèjì máa ṣe tí ìgbésí ayé wa máa fi dáa ju báyìí lọ. Ṣadé ṣé pé bí ọjọ́ iwájú àwa méjèèjì ṣe máa dáa òun nìkan tó ń rò báyìí sìn. yeah. my ah. darling. thank you ṣé mo fẹ́ mi. mo ronú gbogbo àwọn tó ti help láti bá gba loan ní báǹkì yẹn tí wọ́n dẹ̀ ti fi gbérí tó ti mèkè e nídìí iṣẹ́ wa yìí. tó mo wá feel pé tí o bá lè bá èmi náà gba loan yẹn in fact kì í ṣe èmi fọwà méjèèjì yeah tó bá gba lóònì yẹn táwọn méjèèjì fi ń ṣe business kò sí nǹkan tó bad nínú ẹ̀. so tó bá lè raise bíi two million naira kájọ fi bẹ̀rẹ̀ business. two million naira irú business wo gangan ló fẹ́ ká fi ṣe. Ah, ah, Fẹ́mi ṣe bí business tí kún introduce mi sí iná ni drug business. oh yeah. <laughs> Ṣadé ṣé o dẹ̀ feel wípé um, ìwọ náà o ti dé level tí o ti lè dá operate successfully fúnra ẹ báyìí sí. èmi èmi Ṣáńdì ó rà pé ò realize kinní kan sórí bí queen ṣe wà yẹn ó mọ nǹkan tí mò ń ṣe fóun queen dẹ̀kẹ̀rẹ̀ kì í move One send ni bọ̀ sórí èmi mò ń move mo ń connect mo dẹ̀ ń dispatch àyà mi gbẹjọ kí ló feel. fine fine fine fine well inú mi ti ẹ̀dùn náà wípé o ronú lọ síbi ọjọ́ iwájú àwa méjèèjì bó ṣe máa dáa but two million naira loan yìí àti gbé sílẹ̀ kọ́ ni problem how soon ló lérò wípé i mean a máa rówó ìpadà. Uh -huh. Fẹ́mi tí bá máa fi lọ sí trip bíi mẹ́ta owó wa máa padà in fact ilé a máa dúró dè wá lẹ́kì gbà bẹ́ẹ̀. lóòótọ́ ọlọ́run ọba. lóòótọ́. gbà. wẹ́ẹ̀ èmi náà mo ti ṣe fọ́tún mo ti ń rọ òsì lọ́wọ́ kò lè kún mi lójú láti wípé kémi pẹ̀lú ẹ̀ka jọ dùn òpọ̀ báyìí torí mo mọ̀ pé. Fẹ́mi. fọkàn ẹ balẹ̀. omi nẹ. máa gbé jáde ṣé di a. a ìfẹ́ mi a ah, fẹ́ mi báwo ni. dídé dé ó ń ṣe eré ni kí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá káàkiri kí ló wá débi. fíìmì ṣáníjà ti tẹ́lẹ̀ ni. tí mo ṣe ẹ̀ṣẹ̀ sí ẹ ẹ́ kí ló fẹ́. mo wá rí ẹ ni. fún kínni. mo ní ìròyìn ayọ̀ fún ẹ. <laughs> ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ni àbí lérèfé. fẹ́mi mo ti lóyún. <laughs> bébí fọkàn tiẹ̀ balẹ̀ o hmm? fọkàn balẹ̀. <sighs> arábìnrin aṣèrè gbèrè wo ló ní oyún inú ẹ. Ah, Fẹ́mi ṣo fẹ́ ló mọ̀ nípa oyún yìí ni. kí ló ṣẹlẹ̀. tọ́ mi tọ́ mi tọ́ mi wá. <laughs> èmi nìkan ṣoṣo ló tọ̀ wá mind you ò gbọ́dọ̀ tún tẹlòmíì lọ́mọ o ìyẹn túmọ̀ sí wípé bí ìgbín mi bá ti ń fà kíkarahun rẹ kó máa tẹ̀lé mi lọ síbikíbi. Fẹ́mi olúfẹ́ mi ẹnu ẹ dùn ṣé kìí ṣe pé ó ń gbé mi gẹṣin ayan. n ò gẹṣin kankan rí o mm-hmm. ká tó wá sọ tá yan gbàgbé ẹ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mo love ẹ wholeheartedly láti ọkàn wa ni ọmọ bóyá jẹ́ àṣírí ìfẹ́. Fẹ́mi Fẹ́mi ní sùúrù jẹ́ ká máa ṣẹ́ra díẹ̀díẹ̀. tá a bá ní ká máa ṣẹ́ra díẹ̀díẹ̀ àfàìmọ̀ ká má gbóúnjẹ wa fólógbò jẹ́ jẹ́ àṣẹ ohun tá a ní ṣe ok Fẹ́mi tó bá fẹ́ ká ṣe on one condition. kí condition náà. ok Number. ń ah baby. gbà. ah kí lélẹ́yìí dídẹ̀ ń ṣe bí ọmọdé ṣe fẹ́ lò mọ̀ nǹkan tó jẹ ni. raincoat <laughs> rọ́bà torí pé a fẹ́ ní nice time ló lọ mú raincoat wá. aba, aba. àbà àwọn aláṣẹ́wó lèmi mọ̀ téèyàn ń bá lò pọ̀ tó ń sọ wípé dandan ó di dandan kéèyàn lo raincoat. Fẹ́mi kì í ṣaṣẹ́wó nìkan ló ń lo condom fún náà tọkọtìyàwó lé wọn ń lò pẹ̀lú ra wọn even àwọn àfẹ́sọ́nà bíi tiwa báyìí wọ́n máa ń lò wọ́n máa fi ń dènà àìsàn tí ò dáa àti oyún tí a fẹ́ hmm. ìwọ náà wo irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi láìpẹ́ yìí three weeks ni mo fi bleed ṣùgbọ́n pé tá bá lo condom irú oyún yẹn kò ní wáyé dípò tá a máa sọ pé a fẹ́ lọ ṣẹ́yún. Hmm. Tọ́míwá hmm? ó dẹ̀ tún rí yẹn sọ wípé ká ní pé a lo rọ́bà yìí ni Obama lóyún lásìkò yẹn ẹ̀rù bà èmi gan lásìkò yẹn torí pé díẹ̀ ló kù kó mú ẹ̀mí ẹ lọ ṣùgbọ́n àníṣẹ́ oyún mọ́ gbà bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ jẹ́ ká farabalẹ̀ ṣe nǹkan tá a fẹ́ ṣe wàyí tó bá dẹ̀ doyún ká fi ọpẹ́ fún Ọlọ́run tèmi ni tiẹ̀ tiẹ̀ ni tèmi mo ti pinnu láti fẹ́ ẹ ní ọkàn mi. ṣó wá rí o bó ṣe fẹ́ kó rí ló ti rí yìí. bí ta ni ṣe fẹ́ kó rí. ìwọ of course. láì bó ti ń ṣe eré. ó ti kú rí ṣá sórí ẹ pé ṣá ibo lèmi pẹ̀lú ẹ̀ sọ ẹ pé a fẹ́ kó rí bákan bákan bákan. Mm má kó bá mi o jọjọjọjọjọ má di ẹrù tí kò kí n ṣe tèmi rù mí rárá. ẹ two years ago kọ́ nìyí ni tèmi pẹ̀lú ẹ̀ tá ti jà tá ti dàrú ó ti gbàgbé ọmọ bọ́ọ̀ tí mo ká ẹ mọ́ ní campus yẹn. Hmm, fẹ́mi ṣé wọ́n sọ fún mi sí pé wọ́n kọ́ ló lóyún. ìrọ̀bórí ẹ pé ṣé ègún ni mò ń fọ̀ o gbọ́ èdè tí mò ń fọ̀ fún ẹ òun wá ẹni tó máa ti oyún egbére inú ẹ sí lọ́rùn ẹ jẹ́ kí sọ fún ẹ tí o bá fẹ́ wàhálà fún ẹlẹ́dàá ẹ̀ ṣóyẹ màá gbà ẹ́ nímọ̀ràn sórí ẹsẹ̀ òsì méjèèjì tó kó wọ inú ilé yìí kò kò jáde kíákíá ń sìn bẹ̀rẹ̀ sí ní tojúbọlé gbogbo àwọn idiots àwọn riffraff tẹjọ́ ń kóra yín káàkiri ní campus yẹn bóyá tó bá máa dórí ẹlẹ́ẹ̀kẹsàn-án wàá mẹ́ni tó lóyún egbére tó wà nínú ẹ̀ now get out jáde nínú ilé mi fẹ́mi ṣé nítorí asinrin eégún onírè abirun járinjárin torí ẹ̀ ló ṣe ń sọ̀rọ̀ sẹ́mi bẹ́ẹ̀ yẹn. I beg your pardon. wo tọ́lọ́gbọ́n ẹlẹ́sẹ̀ toothpick ṣòro tó bá mú vanish sí ọ̀dọ̀ mi máa kún ẹsẹ̀ sixteen àbórí ẹ̀ dàrú ni. ìwọ fẹ́mi máa lọ o mo dẹ̀ tún padà bọ̀ nínú ilé yìí tí á yún ẹ tó bá lọ tán máa padà wá. be careful ṣọ́ra ẹ tó bá tún ṣèṣì ṣe mistake gba iwájú ilé yìí kọjá ẹ sorry màá dẹ̀ yọ gògògóńgò ẹ màá dẹ̀ ti bọ́ ẹ lọ́nà fún padà. ó ṣì lọ. bó fẹ́mi idiot ibo ló ti rí àwọn wèrè ọmọ alẹ́ tó ń kó kiri. sọ́ra àwọn tó ń wo yẹn by the time tí a ṣì ń ṣèwé ara àwọn wèrè àtàsínmí tí mò ń kó kiri ńgbà yẹn nìyẹn kó tó di pé mo mí ìtẹ́ tí mo wá di born again yìí ẹ fọkàn ìbàlẹ̀ ní tiẹ̀. a kú jókòó o ẹnlẹ kúkú òyìnbá ti jẹta ẹnlẹ ẹ dákun ṣe ìbínú bí máa ń wá bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan máa ń ràn wọ́n rìn bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan kì í ṣe gbogbo ìgbà. ẹ̀mí ah, ò bínú mo ti rò wípé máa jókòó dédé tó máa fi dé ni. ọ̀gá o ẹ̀yin dá mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín tẹ́ẹ̀bà níbí ni kí ni ó kọ yín náà. jẹ́kí jẹ́ńdọ̀. jẹ́kí jẹ́dọ̀. jẹ́kí jẹ́ńdọ̀. ẹ dá kò séde kú tọ́nu lélẹ́yìn ni àbí ti Togo àbí ti àwọn Ghana. ọmọ ilẹ̀ yìí ni mí. Ah, ọmọ ilẹ̀ yìí ni akèrè ah, oko délé ẹ ǹlẹ́ dìde ẹ tọ́jú wa ẹ wá dàkún ọmọ ìyá ṣé ẹ fẹ́ jẹ ti ní kẹ́ ẹ dúró ni àbò ní jẹ́ kẹ́ ẹ yọ ọ̀sẹ̀ bíi ti àwọn aráabí. <laughs> ẹ ṣe rí olùsí ọkùnrin táyé ẹ ti dàrú torí ẹ ò pé ló máa irú ọmọ ṣadé yẹn ló máa ló fẹ́ ṣe jẹ lọ mo fẹ́ fẹ́ sílé gangan ni ah! èmi fẹ́ fẹ́ gidi ni. orí mi ẹlẹ́dẹ̀ àyà mi ọmọ sọnù ọmọ sọnù ọmọ sọnù ọmọ sọnù ọmọ ìjà sọnù ah! ṣé ẹ rí bí àwọn ti máa rí ah! ẹ dákun jẹ́ mo lè jókòó kí n ṣàlàyé àwọn ọ̀rọ̀ méjì mẹ́ta kún mi ẹ jókòó jókòó. ṣé ẹni ọlọ́run ní jẹ́ èsì sí o. àrùn ẹ wá dákun ṣé ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ yìí ọ̀rọ̀ tí mo lè bá àròlé ilé wa lóòpó yọ ọ̀sà ni mo fẹ́ sọ fún yín tó ti yín nìsín nítorí ara bíi amọ́mọ́ ta mí gbà mí ti bá rí ẹni tó fẹ́ kọsẹ̀ ṣùgbọ́n ẹ̀mí ara ẹ̀ kọ̀ bẹ́ẹ̀ bá sọ fún ọ̀tọ̀ níbi tí wọ́n gbé gbà ṣé ẹ rí inú ilé ìtẹ́ máa ń pé oko okún ńlẹ̀ yẹn inú ilé wa hàn ní jẹ́bẹ̀ẹ́ ọkùnrin kì í kì í mórí ilé wọ bí ìkóso rire jáde. ṣe rí ọmọ sadé tẹ̀ wọ́n ẹ̀ tẹ́ ẹ bá ń gbọ́ ọmọ gànfẹ́ ọmọ nasarawa sadé ní jẹ́bẹ̀. ṣe wá rí yẹ gangan ìyá gàǹbo ni. nígbà tí mo ti dénú ilé wa hàn hàn tí mo ti wá máa ṣe kúkú ìdáná oúnjẹ fún un ọkùnrin tí ìyá ẹ̀ ti lò pọ̀ ní ojú mi tí mo bá ní sọ̀rọ̀ ó tó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣe wá rí sadé ẹni tí wọ́n bá di eyín mú báyìí wọ́n wàá jẹ báyìí wọ́n jẹ́ kéegun nígbà máa tún jẹ́ keegun sáyẹn kó yẹ kán mẹ́ẹ̀gùn yìí kán jẹ́ keegun ọmọ lọlé wọn ò tún sọ fájà ni àwọn àdúgbò wọn máa fi àṣẹ pè ní pẹ̀tọ́ ọlọ́mọdé yẹn àwọn sínà wọ àhín yìí o ẹlòmíì ládùúgbò bí yẹn lè bá fẹ́ kọjá àwọn ìmọ̀ fẹ̀lẹ́ wá jókòó sẹ́nu ọ̀nà géètì wá ń bẹ yẹn pé kọ́ mọ̀ wọlé ṣùgbọ́n kí làwọn arí tá a fẹ́ sọ fẹ́ yẹn ọmọlúwàbí báyìí níjọ́ tó ti wọ àhín yẹn kò lè àbí ọmọ èèyàn kan láàbí ọmọ yẹn ṣé imú imú imú ti yín ò gbóòórùn ni torí pé múníkà bí mo bá ní kàwé kéèyàn burúkú ọmọ rìn ìyẹn kúkú ṣe sísí dábàá gbogbo ẹ̀ mo fẹ́ fẹ́ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ sọ mi. mo kílẹ̀ rí lára eléyìn kì í ṣe èèyàn kì í ṣe ibi tẹ́ ẹ lè rìn sí ẹ mọ̀ sọnù ẹ ti sọnù ẹ ti sọnù káwọn èèyàn yín kí wọ́n mọ̀ sùn ìdí tí wọn ò fi ní sùn ni pé sẹ̀ sìn ríra yín báyìí ẹ̀yin náà ń gbà mí ẹ̀ ìrà yín bẹ́ẹ̀ bù ẹ̀kún ni pé sẹ̀ tèmi lọ́ bàjẹ́ báyìí wọ lọ́wọ́ bá. bí mo bá ṣe ń sọ fún yín àwọn tí ọba lọ pọ̀ lọ́wọ́ òrùkọ bẹ́ẹ̀ bí èké kí ṣe bí èké wọn fẹ́ kẹ́ ẹ sọnù káyìn náà ah. tó ah, àbẹ́rẹ́ nǹkan ẹgbẹ́ wọn sọ fún yín pé wọn ò ní pẹ́ pé ká ẹ má bínú wọn ì rí ìbéèrè lọ́nà ọmọ abẹ́lẹ̀ ìṣe jẹ́ ọlọ́run ní yá yín èso òsì ní yá yín kókó tí mo tiẹ̀ wá fẹ́ sọ ni pé mo ṣe ń sọ̀rọ̀ wọn ti dáadáa tó aláti ṣe ní yọ́n máa ti ṣe ààrẹ ṣé kó kù ní kí n gbé wá ní àbí tí. mi ì fẹ́ kọ̀ọ̀kan fẹ́ máa jẹ́ kí bọ́ọ̀ ni. kò bá jẹ́ ṣáde kí ló yẹ pé láti bí ọjọ́ mẹ́ta kan tí mo ti ń pò yí lé yín mi ò bá ń lé. jẹ́ kí báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí ṣé mi ni wákùnrin ẹsẹ̀ mi ni àbí mi ni bábílẹ̀ ayé mi ṣe máa dá kiri. so ìyẹn ló ní kó má gbé kọ́ọ̀rù mi. àgòbí ti báwo èwo là ń sọ èwo ni wọ́n tún ń sọ nípa nǹkan tó ń ṣe òṣè mi jàre. Ah, ah, òótọ́ ni kò sí ọgbọ̀n náà ló ń ṣàmì méjèèjì. Ehm, anyway kan tí mo wá fún ni ilé tó gbà mo fẹ́ mọ̀ bẹ̀. Hmm? Hmm. well mo ti change mind mi mi ì oh that's better then ó fi pay mi náà ni eh, at least irú two hundred thousand yẹn sìn màá lè rí gbà sìn ìgbà tó ti gbalé mọ́ jẹ́ kí mi gbowó mi padà gbà yẹn. a jẹ́ kí ó ti fìyẹn wọ́ bèbè mẹ́rin. ṣáájú orí ò wò mí dáadáa mi ṣe fọláwíyọ banka o tó ń rúde fún anyhow ṣó ti yẹn sìn èmi ń làágùn mò ń fi orí lágídọ́ lọ́wọ́ mi ni owó inú ọkùnrin mò ń ná ọkùnrin sí láti rí kó wọ́n lé iná sì kó lọ gbóhùn fún mi sì kìdẹ̀ máa lọ pẹ̀lú sùúrù ṣó ti yẹ ó yà lẹ́nu iṣẹ́ mọ̀ àbí àwọn ti gbàgbé ni pọ́mọ twenty four seven lè mi lórí ìrìn kò sí nǹkan tí mi ò mọ̀ sórí ojú òtí ẹni kálẹ̀ mi ti ọkọ ọba ìlò jẹ́ ni èmi náà kò ṣe kí ni àlẹ́ ṣe kí ni bọ́n mi mọ̀ pé bó ṣe jẹ́ nìyẹn ìwọ mọ̀ pé queen ó ṣe sí Fọláwíyọ́ ẹni tí queen ń tẹ̀lé òun ni wọ́n lọ́wọ́ lọ́wọ́ ta sí russia kọ́ba pẹ̀lú ẹ̀ ah ṣé ìwé òmóore ni ìwé òmóore sórí ọmọ kánìmọ̀ ọ̀pẹ́ tẹ̀tẹ̀lẹ̀ pé bí ọmọ ṣe. dákẹ́jọ́ bẹnu sọ̀hún kò dákẹ́ ta ló pariwo lé lórí ìwọ nígọ̀ láti wọ inú ilé mọ́ mi o tún wá insult mi how dare you in fact tó bá mọ nǹkan tó good fún ẹ wàá walk out of this house and it's going to be now. tí màá jáde kí ló fẹ́ ṣe. what. kí ló fẹ́ ṣe tí màá jáde. má ṣe. gbèrè gbèrè ní gbèrè. Ah! máa bọ̀ sí ọ èmi ò ráyè o máa bọ̀ lèmi o. wo wo wo dẹ́ sọ fún wa. àṣìṣe bẹ́ẹ̀ ọmọkùnrin ṣiṣẹ́ àṣìṣe bẹ́ẹ̀ fi ń bá ẹ wọ́ àṣìṣe tó bẹ́wúlẹ́ tó fi bẹ́ẹ̀ yá ẹ lò ó bẹ̀ fi ń bá ẹ láti lọ. ó yà á wọ back to sender ọlọ́run ọlọ́run mo sọ fún ọ ọlọ́run. Hi. Hi. Hi. So, okay. I'm okay. How was the day? Not bad. Sure. Olóríire obìnrin ni Why? You are a lucky girl. Really? Mm-hmm. Can ló ṣẹlẹ̀? Owó ta discuss nípa ẹ̀. Yeah. Two million naira ló ń ta sọ̀rọ̀ nípa ẹ̀. Mm-hmm. Ó ti bọ́ sí. You don't mean it! Yes. Oh, my darling! Máa gbà wá fún so kò ì ti máa plan ara ẹ bó ṣe máa tètè bẹ̀rẹ̀ oh travelling ẹ. I'm happy. <laughs> Thank you. Ẹ <laughs> eh? Fẹ́mi wọ́n sọ bẹ́ẹ̀ mo bà ni ní ìwọ ọmọ olè olójú kòkòrò yìí ìwọ bọ́ọ̀yì ládùúgbò gbogbo nǹkan tí mo gbé ṣe nígbèésí ayé ẹ oh. Fẹ́mi kọ́ wọ́n fi sanre fún mi ni, ó wá fẹ́ dọ̀tí mi ó fẹ́ yẹ̀yẹ́ mi káàkiri gbogbo lẹ̀ yìí ó wá rí bòmí àfọ̀dọ́ ọmọ egbére ọmọ bí ẹsẹ̀ bí ẹsẹ̀ ṣáṣáǹgèlè fẹ́mi. kọ́ìn kọ́ìn ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹ jẹ́ ká kọ sùúrù ẹ ní sùúrù kò lè tó yìí náà ẹ ṣáà mọ̀ náà èmi pẹ̀lú yín kò ń ṣe pé bóyá àdéhùn yìí pé bóyá ká fẹ́ra wa sílé ẹ̀yin ẹ̀dẹ̀ wò mí náà ọmọdé ara mi ni mí ẹ ṣáàdẹ̀ lè gbàdúrà kémi náà kí n má settle down now ah gbogbo dialogue tẹ́ ń jù látàrọ̀ ẹ̀ ń jùlù mi ẹ̀ ń jùlù mi mo dẹ̀ ń gbà mo fi ń rẹ́ra mo fi ń rẹ́ra èyí tẹ́ fẹ́ jù lọ sọ́dọ̀ fiancé mi ẹ̀mí nílọ láìkẹ́ rárá. ta ni fiancé ẹ. Ṣadé of course. Ah. ta ni fiancé ẹ. Ṣadé of. a ní Ṣadé mo gbẹ́ ẹ ní eyín ìwọ fi ń gé èmi kún ìjẹ àyákù ẹ ògbójúgbóyà ìwọ ń dùbù kún ì wò ó eyín tí ajá fi ń bọ́mọ ẹ̀ ṣeré oná ló fi ń ge jẹ ṣọlá wà mí. tẹ́wọ̀ ìwà tí mo fi tún ẹṣẹ látòkè délẹ̀ débi tó dé yìí òun ni màá fi bá tiẹ̀. ẹ jọ ẹ tó ń bi tẹ́bàdé yẹn ẹ wò queen ẹ má ta sí mi rárá o ẹ má ta sí mi rárá ni ẹ mọ ẹ ń bọ́ fún fẹ́mi látẹ̀kọ́ ẹ ń lu ẹ ń gba lójú ẹ ń gba níyú ẹ ò para òta mi ni torí pé mi ò fẹ́ sọ̀rọ̀ kíni kíni kíni yìí gan ẹ jọ tó ẹ má ta sí mi. kí ló dé lọ tí má ta sí ẹ ń ìyá gàdú lọ. Um, túnmí nípa ọ̀rọ̀ wa ńkọ́ at least mo ti forúkọ sílẹ̀ tipẹ́ ẹ kó ọ̀nà ti bẹ̀rẹ̀ sí máa wo ṣe fún mi náà kò yé ẹ sórí kò sí nǹkan tó fẹ́ tí mi ní ṣe fún ẹ èmi náà gbìyànjú lórí ọlọ́run promise ma ṣe. ẹ jọ ẹ wọ ẹṣọ ayé gidigidi gan ni o. wá náà wá wá sórí. ẹ jù mí lẹ kí ló dé. kí ló fẹ́ fà á ẹṣọ ara yín dẹyìn bọ̀dá àgbàyà yìí. gentleman ṣé wọ́n ni jẹ̀kíjẹ̀ndọ̀. èmi kọ́. Ah, um, kí wàá ní orúkọ rẹ. akin lèmi jẹ. i see akin ló ń jẹ tí n bá blow agbárí ẹ̀ ń sìn wá jẹ́wọ́. ṣé sùúrù náà ṣé sùúrù ẹ jẹ gbé kíni kò náà jẹ kíni mo jẹ. alright jẹ kíni mo jẹ. jẹ kíni ẹ abẹ́sàjẹ ni. search mi. ẹ̀yà. láti bo kí lẹ fẹ́. ndla. Ah, kò sí nǹkan tẹ̀ wá lọ́dọ̀ mi mi ìlẹ́rù yín lọ́dọ̀ òfin ẹ̀bùtì. ẹ máa ẹ máa start from bottle rẹ. Ee, eh. provisions lè léyìí conditions ló wà ń bẹ mílíọ̀kì lélẹ̀. wọ́n fún mi kì fún mi kì. fún mi yẹn. What is this? kọ́kọ́rọ́ ló wà ń lọ. kọ́kọ́rọ́ lélẹ̀ kọ́kọ́rọ́ lélẹ̀ kọ́kọ́rọ́ ni báyìí ní sùúrù. ẹwà náà ẹwà náà ẹwà lé ẹwà lé i'm not here for joke. wá wá wá wá èèyàn ṣe báyìí. èèyàn mi ni ẹ má ṣe fọmọ ká tó ti yẹ ó ti yẹ ẹ sì kí ló hàpù wá ṣe eré sórí ìtura fi lọ gbé àwọn owó yẹn fọ gàyín jẹ́ ń gbé fẹ́yìn níbà kẹ́yìn bọ́ọ̀sì kẹ́ jẹ́ mọ́lẹ̀. kí ló mi fìyẹn lé èèyàn míì. look nínú gbogbo àwọn tó dúró yìí èwo lè bí ń panu wa. move my friend ẹ mú ní ṣe onímọ́tò ẹja gbélé wọlé. ó gbé. ṣe dìá ẹ wo bẹ́ẹ̀ dáadáa pẹ̀lẹ́ mm-hmm. ẹ káàbọ̀ mọ́ mi pẹ̀lẹ́ ó wà ń gbádùn ara rẹ̀. mọ́mì mo fẹ́ fẹ́ jọ ọ̀nkú jẹ́ kí àbíkí lórúkọ wọn sùn yìí tọ́mọdé ti wá síbi wọ́n dẹ̀ máa fọwọ́ pa mí gbogbo ẹ̀kẹ́ pa mí lára mi ò fẹ́ rárá ìjọba mi kìlọ̀ fún wọn mi tiẹ̀ fẹ́ ni. jèkì. bẹ́ẹ̀ ni mà. ó ń fọwọ́ pa ẹ́ lẹ́ẹ̀kẹ́ ó ń fọwọ́ pa ẹ́ lára àbò olórí burúkú ni mo rò pé kò fẹ́ ṣoríire kí ló fa gbogbo pálapàla yẹn bísínẹ́sì òṣìwò lájọ ń ṣe tó kàn máa fọwọ́ ọwọ́ tẹ ọmọ tèmi lára ń bìbà èmi ò fi ọmọ tèmi báyọ̀ ṣeré rárá o bí ajá bá dẹ̀ ń sinmi kó mojú olówó ẹ̀ ni ó máa tó kó jàtìjàtì ara ẹ̀ ó máa tó padà wá á bá mi ń bìbà yìí dáadáa. wọ pàápàá nǹkan tí máa ṣe fún o ò ní expect ẹ̀ látọ̀dọ̀ mi ṣé kò rán ẹ sílẹ̀ fún mi ṣáá ó ràn mí sílẹ̀ fún yín. wọ́n ní kí n gbé nylon provision kan fún yín ìgbà tí mo ní máa ṣe agolo yẹ àti ké burúkú òṣì tẹ́ǹtà yẹn ló wà ń bẹ̀. inú tiẹ̀ ti bí mi. ìgbà tó kì í ṣọ̀tá ajé wọ́n fọwọ́dà bá mi ṣe yẹ̀yẹ́ jàre lọ wọ́n mímì ìṣeré ìgbàjẹ́ ti sọ pé ẹ̀ ṣe mọ́ mo ti dà sí tọ́lẹ̀ mo dẹ̀ ti flush o flush ọjà three point five million dollars. túnmí ṣe ṣé lóòótọ́ ló ń sọ ni. bẹ́ẹ̀ sílẹ̀ ṣe mọ́. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ o. ó ṣe kéde. ẹ kalẹ́. lẹ́nu lé. ẹ sọ̀rọ̀. èmi ni èmi ni èmi ni. ẹ ní sùúrù àwọn ń ṣolè o à ń ṣolè rárá. ẹjọ́ ta lẹ bèrè. a fẹ́ ṣáàṣì lẹ́yìn ni. inú ilé mi. fún kí nìyẹn. láti NDLEA. ṣé kò ṣe. Um, ẹ jọ báwo ni ọmọdé ṣe jẹ́ sí yín. ọmọ mi ni. very good sori wọ wàá wá lead àwọn ọkùnrin méjèèjì wàá lead wọn lọ sí yàrá lókè luke kẹ́ ẹ search gbogbo inú ilé láti òkè délẹ̀ abẹ́ rọ́ọ̀gì ni o inú drawers ni o kitchen ni o toilet ni o ẹ make sure pé ẹ tú gbogbo ẹ̀ kẹ́lẹ̀ ẹ gbọ́. yes sir. ó yá follow them. move. move. move. sit down my friend. yorùbá ṣeré mi. ń ṣẹlẹ̀ bàbá ọkọ mi. wàá mú tó bá yá. madam get up get up get up. padà síbí ìmúlò. Avete le scioglie, wọ́n bẹ̀yẹn fún mi my friend. Ah! very good very good. alpha okay. a rí anything ẹ rí anything nothing ẹ make sure pé ẹ search gbogbo ní ilé iṣẹ́. bẹ́ẹ̀ni. ẹ̀yin fẹ́ máa play wa àbí o fẹ́ máa play wa. jẹ́wọ́ fún mi mo lọ gbé drugs ẹ̀ sí. drug yẹn dà jẹ́wọ́ fún mi. drug kí lè wí. a ó sùn bí láì mi náà ṣe tánirọ̀ jíìmù ọ̀gá ogún ojú mi ni gbogbo ń tẹ́ rí i. a fi bọ̀ fọ orí wúmọ̀ ẹ̀rọ. ọ̀gá ogún ojú mi ni àwùsùbìlà àwùsùbìlà. náà kí n tó bẹ wa tiẹ̀ jẹ́ níbo ni mọ́mọ́ ẹ̀ kó drug sí. ọlọ́run mú mi ò ṣe drug ọlọ́run mọ̀. níbo nìyá ẹ gbé drug yẹn sí. wọ́n ṣe drug wọ́n ṣe drug wọ́n ṣe wọ́n ṣe drug ọlọ́run mọ̀. wo woman ẹ má rò pé bóyá ẹ play wa gbé o ṣó yẹ yín ẹ play wa o ṣó ti yé yín a sì wà áfítà ẹ ṣó yẹ láàárọ̀ lọ́sàn-án a wà áfítà ẹ. any day ni kẹ́ máa expect wa ń bí àbí. láàárọ̀ láwà láàbù wájà. Thank you. ọkọ mi dìde. bàbá má ṣe mú mi lọ màrí bá má ti dàrẹ́ ẹ̀wọ̀n wájú ẹ ká sọ̀rọ̀ tọmọ tìyà àbíkẹ́ ń fàsìkò wákàtí wà láì gbogbo oore tọ́lọ́run ṣe fún mi láyé àtọ̀run mo fi ń búra níwájú ẹ̀ mo tún fi ọlọ́run ọba tó ṣe ẹ̀dá èmi àti ẹ̀ mo fẹ́ kó jẹ́rìí sí lásìkò tá a wà yìí láti sìn lọ pẹ̀lú eléyìí tó ṣe fún mi wọn ò bá mà ti mú mi lọ màmá ẹ̀ bàbá ti wà lẹ́wọ̀n kí ni ìgbà ti ṣe ẹlẹ́dàá mi orí inú mi má má bà tòde mi jẹ́ o ṣùgbọ́n látàsìkò iṣẹ́ ni mo ṣe sọ títí ayé mi gbogbo pálapàla yẹn mo kó ọwọ́ ẹ̀ rilẹ̀ pátá mo ṣèlérí fún ẹ láyé láyé láyé láyé wípé mi ì ní ṣe mọ́ mi ì ní ṣe mọ́ ọkọ mi má bínú. hello hello hello àwọn ará abí tún bẹ̀rẹ̀ òṣùwọ̀n. hi darling. Ashanti, baby. hi <laughs> darling. i'm okay love. Ma, ma, mabọ ma, mabọ. okay i'll be right there. okay there. hello Kofi Ẹlẹ́gbà Ọrùn ọmọ <laughs> ṣọwà ẹ yà báwo ni ẹ̀hẹ̀n ẹ mo ní kí n find out síbí yẹn ni báwo ni ẹ ṣé wọ́n ti dé àwọn ti Bangkok ńkọ́ wọ́n ti dé yà yà kọ́kọ́rọ́ mélòó. ó ti lọ ó ti lọ ó ti lọ twenty five àgádágodo márùn-ún nìyẹn ó wà ó wà ó wà ó wà mo jẹ́rìí ẹ lọ́jọ́kọ́jọ́ ẹ́ yà kó fi ń kọ́ mélòó lòun dé bàṣẹ́ àkan iṣẹ́ ti ṣe iṣẹ́ ti ṣe má wọrí mo wà loaded raw cash gbà bẹ́ẹ̀ ok ẹ máa kàn ẹ́ lára ó ṣe yà. so Fẹ́mi má fojú mi sọ́nà. mi ìjà fojú ẹ sọ́nà mo mọ̀ wípé ọkùnrin ò kí ń balẹ̀ tèmi nìkan bá travel <laughs> ọ̀hà méjèèjì ṣáà lè sùn jọ lọ sí eléyìí wọn mú aṣọ ẹ pé òun lajú láàárọ̀ kùtùkùtù ọ̀tún là báyìí èmi ló máa kọ́kọ́ la ojú rí. bẹ́tà ah, and again báwo jẹ́ lómi lọ́wọ́ hmm? bẹ́tà. ẹ jọ ẹ ra wa mọ́tò yẹn o ẹ má sáré. wá wá ibo ló rò pò ń lọ. ṣé nínú ilé ọkọ tèmi tó fún mi lóyún àbí nínú ilé bàbá tiẹ̀ foolish question wo ló ń bi mí yẹn náà. ẹ ilé ọkọ ẹ wo. Fẹ́mi idiot O yá wẹrẹ ni àbọ̀ ṣépè fún ẹ ìwọ olóyún òsì fún ọkọ mi. ẹ̀rọ olóyún ẹyẹ wo kó ló bèlè mo bele. kó ló bèlè mo bele. I don't bloody care màrìwò lórí egúngún ṣì ń bọ̀. ọ̀nà ọ̀nà mi fẹ́ mi máa ní ẹ̀. ó ní ìyá kejì ní kóun kó two thousand naira fún un. kí two thousand naira. two thousand naira. ayé mi o irú obìnrin wo lélẹ̀ nítorí ọlọ́run ṣé obìnrin fẹ́ bà mí láyé jẹ́ ni ẹ̀rọ fẹ́ sọ mí lórí gbèsè ó fẹ́ sọ mí dàbó ṣe dà ó gbẹrù lórí mi ìwọ náà gba owó ìwà ọkọ̀ wá fún mi ó gbà á táwa bí n bá ṣe ń ṣe iṣẹ́ mi ní kẹ́ ẹ ti bá mi ṣe ẹ má kọjá fún mọ́ kí ni mo wí ẹ má kọjá fún mọ́ ọdún tó bá lè wá kó wojú ẹ̀. òrìpólósì ni ọ sọ fún mọ́mì ní àǹtà àtàkì ni wọ́n mọ̀ pé àwọn owó tí ń dọ̀tí owó tó lè kó bówó mi ti ń bẹ lọ́wọ́ wọn tí ó tún dóorùn palẹ̀ láàrin inú ilé sọ ẹ̀kọ́ bá kóró owó bá lè lọ. pampo mi èwo la sọ wo ló sọ kí ló fi ṣe kí ló gbó lọ́wọ́ ẹ̀ fún. ẹ má bínú mọ́ mi mi ò mọ̀ pé kò sówó tí ò ní ààyè lọ́dọ̀ yìí. kí ló kù. ìyá ní kí n kó thirty thousand naira fún yín. thirty thousand bẹ́ẹ̀ni. ṣé ètò jẹ mí nìyẹn. wọ́n ti kọ́kọ́ san seventy thousand nínú hundred thousand tó jẹ wá so balance ni dé. ìmọ̀ ló sọ seventy ẹ má bàyẹ̀ mi jẹ́ kò mí ìgbà tí èèyàn náà sọ seven things nǹkan tẹ́ bá kú sọ la gbọ́. ẹ mọ mi ìgbà tí mò ń bọ̀ nílé mm. mo yà lọ́dọ̀ ìyá Tóyìn wọ́n wá kó owó tó jẹ wá fún mi. ìyá Tóyìn. bẹ́ẹ̀ ni mà. ó jẹ mí lówó. ẹ wọ́n jẹ wá ní fifty naira kan. èmi ò rántí mọ́ èmi má rò kó ti sọ gbogbo owó ẹ̀. owó náà dà ó lọ sí ẹran ọ̀gbẹ́ sáwọn owó tí mọ́mí bá ti tí wọ́n ti gbàgbé báyìí sọ èkó tó mọ̀ ràn létí mọ́ sọ fẹ́ dà wọ́n lórí irú ni. ayé obìnrin yẹn á máa da o. àkókò òbí sànṣẹ́ rádaràdà ọmọ tí òròkó ń lè jẹ́ nǹkan kan ó lò sí. ọmọ òfò ní kó borájà. ṣebí èèyàn kan lélẹ̀ báyìí ilé mọ́ ó bowó jẹ́ ó kún owó sọ́wọ́ mi kẹ́lẹ́ yẹ́lẹyẹ̀lẹ ẹ́ ó ṣe ọkọ mi mọ́mí irú àwọn owó báyìí pàápàá tẹ́ ẹ̀ bá ti rántí mọ́ àkọọ́lẹ̀ ti wà lórí rẹ̀ tẹ́ ẹ̀ fi rántí un ọlọ́run fẹ́ kẹ́ ẹ̀ fi yan sádáka ni ẹ̀ fi ra orí ẹ̀ fi ra ara kó gbẹ́kú lọ kó gbárùn lọ àléèbá àfàtó. ọtán ẹ sì kó fún mi a kò fún àwọn báyà lóbìnrin lọ́kùnrin ní ti ń tọ́mọ lọ́wọ́ àbí ìtọ́ fọ́jú àbí ìtọ́ yarọ ẹ rí bí gbogbo ọ̀nà yóò ti là àwọn owó sàká ká mọ́ tún dapọ̀ mọ́ owó. ọ ò ṣe mo dúpẹ́ ọ̀nà tèmi là kò dí ó là mí dẹ̀ nídẹ̀ẹ́ láti sọ bí mo ṣe máa ṣe sáárà mi ìwọ lọ sí kíchìn tiẹ̀ kò lọ bá mo ìmọ̀ iná pé kẹ́ ẹ tètè kíákíákíá kẹ́ ẹ sóúnjẹ kí bèmi àti bàbá yẹn lè jẹun. sọ ọmọ pé o ti dónlé ni gbogbo nǹkan náà làá mọ̀ bọ́ sí ni bí ìbá sí ní nǹkan mọ mi ò jẹ mo yọ five thousand fọmọ yín ọ gba GSM. bàbá mi ah, kí ló dé gan-an léyìí ṣọ́ọ̀ṣì. mi ò mọ̀ pé ràwọ̀ mi ọ̀tàn débi owó yín. wá o. Wow ó bá mi ṣòwò owó kí ló ṣẹlẹ̀ àjọ kí ló dé èwo ni kò máa mọ́ wájú mi kò máa yọ owó mi. mo rò pé mo lẹ́tọ̀ọ́ ni. ń gbọ́ wọ́n <laughs> fẹ́ lọ gsm. no mọ́mì form school tí mo ní mo fẹ́ padà sí yẹn ni mà ó ti jáde. <laughs> èmi lọ pé. hnd form mi. olóhùn fẹ́ gba sid form. <laughs> alágbàlà ah kí ló ṣe wà àtọmọ ẹ tẹ́lẹ̀ láàkàyè ẹ má lè jọ mí lójú kẹ́ẹ̀ mo fẹ́ mo fẹ́ gba fọ́ọ̀mù fẹ́ padà sí skul kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀ mo fẹ́ lọ kàwé ìwọ kì í ṣẹ̀bi yín òòdè lo orí ẹ̀ báyìí yín bá ti ń da báyìí lálàáfíà bá wà láfíàfíà kí n fúnlówó fọ́ọ̀mù kí n ṣẹ̀bi ẹlẹ́ẹ̀kan sí ẹgbẹ́ mélòó lórí báyìí bí mo ṣe ń bá ẹ sọ ni kò máa dá mi lóhùn ẹgbẹ́ mélòó lórí bó ṣe rí tó ń jẹ oúnjẹ tó ń jẹ tó ń gbẹ́rù lé tó ń gbé ẹ má borí ọlọ́run mọ́ra afọwọ́rẹ́ tó sunkún pílò lọ́rọ̀ ẹ wàá padà síbi tó ti wá ilé ọgbọ́n kan tí mo bá sọ wàá padà síbi tó ti wá bàbá òfò ọmọ ọ̀rọ̀ àná ó wá kọ́ ọ̀bọ̀ owó ní òun fẹ́ yọ owó má bàbá mi ṣe irú ẹ̀mọ́ lọ́la o má bàbá mi dẹ̀wò. ẹ kú sí ọpọlọ wàláì mi ò ní làákà èdè bẹ́ẹ̀. kí fọ́ọ̀mù òsìwò ní tó ń gbà á kí ìwé kí ló tún fẹ́ kà ìwé kí ló fẹ́ kà bọ́ọ̀ bá kàwé náà kẹsí sẹ́lófìsì ni àbó sí orí burúkú wo lọ ń bá kiri dá lóhùn mẹ́mẹ́yàn lọ́ka gbogbo òwe náà tí ń gun ọ̀kadà kiri àbá ọ̀rọ̀ àwọn tí ó gba SMD ẹgbẹ́ rẹ̀ náà tí wọ́n ti ń gun ọ̀kadà ni àbí tí ń gun márúwá káàkiri àsìlímì tí fi IDD rẹ̀ ka pípa àbí kí lọ́lọ́ fẹ́ gbà. hnd form. pọ́ọ̀lì kọ́kọ́ sí lọ kọ́kọ́ sí lọ. kọ́kọ́ sí lọ wọ́n wọ̀ lórí ó tún wọ̀ ya ń wọ̀ ọmọ mi kú òkú o olùsí wo ọmọ mi wò kú wò wàláì tó o bá kàwé náà ò ní fi wúlò fún mi ò sì ní fi wúlò fara rẹ olùsí mi ọmọ ẹtọ́ rán òwe ká ń jẹ́ kí ìyàwó níyà yóò bẹ̀rẹ̀ sí gbó bí ajá ọ̀ ń jẹ́ kí ìyàwó níyà máa ranjú bí wèrè tọ́sẹ̀ ìjà sọ́dà gbogbo ara wọn ní gbọ́dọ̀ fòbí léṣẹ́ búrẹ́dì olùsí eh, my love lover <laughs> má bínú jọ má bínú sọgbọ́n má bínú àwọn ọmọdé ní í ṣe ọlọ́run níjó wúlò fún mi tó bá kàwé náà sọgbọ́n. <laughs> àbọ̀ fẹ́ sáàyè ni ẹ eh, ó sì dùn mọ́ mi o tó gbà lẹ́ẹ̀kan sí. gbà lẹ́ẹ̀kan sí. <laughs> eré ilé ìtura ló ń ṣe é ṣe mí létẹ́lẹ̀ ó ti fẹ́ mọ ọ̀run mi o. tọ́miwá tọ́miwá ń bọ́ kí ló ń lẹ̀ ó yẹ jí ó ti ṣe èrè ní ṣé ayé ń ṣe ẹ̀ nàbí báwo ẹ́. Eh? ní nǹkan tó ti bẹ́ẹ̀ ti ṣe fún ẹ pẹ̀lú ilé gbére oṣù tó yìí àti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó ti ní oyin ìran tí ń sọ fún ẹ pé kí o lọ ṣẹ àníyàn sọ fún ẹ mo fún ẹ ní owó òṣẹ ojú ọ̀rìn yẹn mo tún fún ẹ ní owó mi pé kò lọ fìgbà lé kò dá dúró ṣé ìyá ọ̀tún ẹ kò tẹ́ ẹ lọ́rùn o tún wá gbójú gbóyà o wá sínú ilé mi o wá lu ìyàwó mi yóò ọdún sáàlì yóò. Fẹ́mi Fẹ́mi ṣe sùúrù jọ nítorí Ọlọ́run ṣe bọ́rọ̀ mi ti wọ̀rọ̀ ẹ Abu, ti ya wèrè ni. oríṣi mi ò pé àbí oríṣi mi ò pé mò ń tí arọbọ nìyẹn o ya àbá pọ́ọ̀sì màá wá fi yí. mo ṣe àpò àwọn ti ṣépè fún ẹ aṣíèrè aṣíèrè ayé ẹ̀kú ni mo sọ fún ẹ láyé ẹ láyé ẹ tí máa tún kófìrí tí máa kófìrí yàrá jẹ́ ìwádìí lẹ́ni wọ́n á ṣí Ah! fi ń yé mi wípé ibi tí arákùnrin yín wà ọ̀dọ̀ ẹni tó wà yẹn alágbára ni hmm. ẹ bọra inú igi ló fi ń ṣe agbára. Ah. Ah. ọlọ́run elédùmarè bàbá táwọn aṣírìn alágbára ráàrin fẹsẹ̀ sí ah. ọlọ́run elédùmarè má má jẹ́ ká ṣìrìn má mà jẹ́ kára ní fẹsẹ̀ sí i. Ah. ṣé wá rí yàrá tó wà lẹ́gbẹ̀ẹ́ yàrá tó ń sùn sí ibẹ̀ ni ẹbọra náà wà. mọ́mì abájọ abájọ abájọ tí mọ́mì ò fẹ́ ká máa débi yàrá yìí wọ́n ò fẹ́ ká máa ṣílẹ̀kùn ẹ̀ rárá. ọlọ́run ò tí ì dá ẹni tí ò lè mú un ṣé wàá rí ṣíṣe kù ọmọ yín yìí yóò padà lọ sínú ilé yẹn. ah pásítọ̀ ah ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ wòkú lẹ́yìn àdúrà ló pọ̀ lélẹ́yìn náà ṣe wálé. ṣé ẹ rí omi yìí a ti ṣe àkànṣe àdúrà sí i ọmọ yín yóò mú lọ sílé ọ̀hún yóò wá ọ̀nà láti bù fún bàbá rẹ̀ láti mú un. Ṣadé ẹ take it easy ṣẹ́rí kò sí ẹkún tí ẹ lè sun títí títí tó lè tó jí ọ̀nkú Fẹ́mi padà wá sáyé o. ẹkún ò lè tán ìṣòro ọ̀rọ̀ tó ń dunni máa fi ẹkún ṣe ra ilé ṣe kó tún wá lọ láǹtì hospital o ò kú tí ìbímọ fún olúwa yóò pèsè ọkọ tiẹ̀ fún ẹ má sọkàn mọ́. ẹ ṣé ẹ ṣé o mi ò mọ mi ò mọ pọ́nà títọ̀ mi wá fẹ́ gbàyọ sí mi rèé ó sọ ó kúkú sọ onímọ̀rìnwó ni mo rí mi tí rẹ̀ mú <laughs> mo ti wá rẹ́gún báyìí o ṣé. ṣé wàá rí gbogbo ẹkún tẹ̀sán yìí ti pọ̀ ju ó ti pọ̀ ju etí ìkẹyìn sí i ṣe gbọ́ Ashanti orí ẹkún ló ṣì wà dọ́túrọ́ lóun bá mi lójú ẹ I'm very sure kó tó bá jọ́ta ẹ̀ nírú ẹ̀ ṣẹlẹ̀ sí by now ọkọ ẹ ti máa gbádùn pẹ̀lú àwọn ọmọge bíi àgbá nìyí àwọn arúgá gbòǹgbò jọtúrọ Ọlọ́run bá mi nojú ẹnu business gidi ni mo mú wá fún ẹ báyìí brown sugar original ó ti dé tó bá ń gbọ́ princess aya aláṣẹ Bangkok àwọn ni wọ́n jókòó yẹn tó Ashandi meet princess. ẹ kàlẹ́. ẹ kàlẹ́ ẹ dẹ̀ pẹ̀lẹ́. ẹ ṣe um, princess bíi kọ́kọ́rọ́ mélòó lọ́jà tẹ́ gbé wá. at least màá lọ́jà five million lọ́wọ́ báyìí. Hmm. Ah. ó dẹ̀ wù mí kí n bá yín ra gbogbo ọjà yẹn o but torí situation tó wà nílẹ̀ mi nílẹ̀ afford ju oní two point five lọ. no problem. but never mind ẹ lè bá mi reserve tó kù di bíá two weeks. mo sọ́ọ̀rì gan ni èmi ò kí ń ṣe business tèmi bẹ́ẹ̀ yẹn CAC lọ́jà tèmi cash and carry. And, okay máa ro ní two so ìgbà wo ni ọjà yín máa rẹ́dì. tẹ bá ní cash mi máa rẹ́dì lọ́la definitely ẹ̀ get ọjà yín. yeah i'm sure. chana tẹ bá dé ìgbà yín lọ́la ẹ cash yín lẹ. no trust no problem. so ṣé kí n máa expect yín lọ́la. a rí yín lọ́la. ẹ ṣe princess. so ṣáàlì. yeah.

Hmm. Eh? ṣe ṣe ń sí. ẹ bọ́ọ̀lù ṣe ṣe ń sí. tí ń dùn mí nú o kápò obìnrin kọ́ mọ̀ dání lóhùn lásìkò. Ah, ilé wa ìwọ dáàdì ó ti pẹ́ kẹ́tì wà nínú ìgbèkùn mọ́ mi ọ̀gá mi. Ah, ọ̀gá rẹ̀ wò. hallelujah hallelujah. àní ìyá rẹ̀ ò hallelujah. lẹ́nu ìjọ mẹ́ta yìí o báwo ṣe ní kó fọ balùwẹ̀ tó lè fọ mọ́. táyà. mo ń lọ sódò ọ̀rẹ́ mi kó lọ sókè sí kó lọ fọ mo lè kó àpáta mi tó máa fọ ṣótúgbọ́. wá ní ìyá ayé. mo pàdé ọlọ́jà pẹ̀lá sínú níbo mo gbé rí wèrè táre ta ni wọ́. ó pè mí. mi ò pè ọ́ àbí tí rẹ̀ ń gbé jì èmi ni kí n máa fọ pátá kí n máa fọ balùwẹ̀ àbí mo ti fọ pátá táwa sọ̀rọ̀ àtẹ̀mí ta máa fọ pátá kíkan yéé àbàṣà àbàṣà sírù mi mo bá yàrá fọ pátá rí mo tiẹ̀ mẹ́gẹ́gẹ́ tó ń sọ aṣọ mi ò fọ́ rí mo pè yàrá rẹ ni.

ní wọ̀ èmi fi ọwọ́ mi bẹ fọpátá rẹ mọ fọpátá ìyá rẹ ni. àtàwọn mo sì fọpátá owó ní tá a wà tí wọn fi nà lórí. ìyá alágbàlá amúnisìn àṣẹnúgbèkùn ayé mọ wà ọlọ́run mọ̀ sí ń tọ̀tàn mọ́lẹ̀ sáyé mi o ọdún wo ni n bá fi fọ pátá irú rẹ̀ ń bi mí pé ṣé mo ti fọ́ dẹ̀ kí lọ́ọ́ bá jẹ́wọ́ kí lọ́ọ́ bá ní tí ọ̀jẹ̀ pátá ní ọkàn fún mi fífọ̀. táwa ọ̀sẹ̀ mi o mo fa pátá pátá gígan pátá tójú rẹ̀ ó ti bu bí ojú ọ lọ ó tiẹ̀ ti dáa. rẹ lẹ́sìn èmi ní múrẹ̀rín. Ah, ọ̀rí ayé bọ́ bá bẹ́ wá hàn hàn ọba ìwọ̀n ṣiṣẹ́ ọmọlẹ̀ ní gbà. táwa pákó sin. pákó sin wọ̀ náà. wá o. táwa ò gbà táwa pákó sí i alágbàlá fẹ́ pa mí <laughs> pa mí lẹ́rìí. wọ́n ní kó o mọ́ para rẹ amúnisìn. <laughs> Ah, bàbá Ṣadé mo kọ́kọ́ lò sórí <laughs> omi rárá bàbá Ṣadé ni mo fún ẹ bọ́ra olúwẹ́rẹ́ tìlú ah. ìrókò wo ọdún méjì lẹ́yìn ìgbà yẹn ṣe ló gbẹ́kú pákòsì. Ah, wọn náà pákòsì kó bá jẹun ni bàbá sadé fi gbẹ. ṣé ẹ bá rí o ọkùnrin méje ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo lò tí gbogbo wọn gbẹkú ní kankan pákòsì. ojú tẹlẹyẹ awolé ṣùgbọ́n ọpẹ́ ọpẹ́ ọ̀nà ọpẹ́ mi pọ̀. alábàlá tí mo mú bàbá tán tí mo wá tún mú ìkejì ó ní ah, ah, ah, ma ma. Pákòsí. Pákòsí. Dẹ́mọ kẹ́mi náà dẹ́mọ. Pákòsí. Àjọ níwèrè ni ìwọ kan láàárọ̀ máa ní òòtú lápótí èṣù ọ̀tún á tẹ̀sù rọ. Kábàlà. Ìyá ayé o. Wá. Mi ò wá. Ẹ súnmọ́ wọn, ẹ súnmọ́ wọn. Ẹ má lọ ọ̀dà dàgbà kí n súnmọ́ wèrè kó bù mí jẹ. ẹ bóyá sí kò márèjì yẹn ti tó bóyá. ó mọ̀ pé ní wèrè bá pààyà ẹ̀ bọ́ bá rí mẹkáníìkì yóò fèrè gé ni. sori bàtí mo wá mú gbogbo wọn wá ṣe báwọn ni ìwọ ìwọ má pákó sí i. tí wèrè rẹ bá jájà yóò gírí kí jù ò ní ní ráìbà. táwa wá. kọ̀ wá. mẹ́mú. Mm -hmm bẹ́ẹ̀ ni mi sara yín o. alágbàlá o. alágbàlá. pa kájọ pé kọ́ ayé ẹ̀ ò ní dáa bàbá alájẹmọ ló so. bákan sí o. <laughs> Ma, ẹ̀rí ta náà lè dùn. wèrè la nínú ilé yìí. Ah, wèrè wọ́n fi wo wèrè bó ti gbé wèrè wá gbígbó náà tí n bá gbé fún bẹ́ẹ̀ ọ parí nù ah. tẹ́rí kò gbé fúnra ẹ. kí n tèmi. ẹ jẹ́ jẹ́ àfi ká jọ jagbà mọ́ra wa lọ́wọ́. yàtá wà. ó yàtá wà. pákó sí pákó sí. ta wà mọ́nà gẹ̀rẹ̀. pákó sí. pákó sí. pákó sí táwà mọ́ mi. táwà mọ́ jàgbọ́n wèrè sí ọ. wo ó kọ oṣù mẹ́fà fún ẹ tó máa gbẹ́kú. àti ah, ẹ wá kọ oṣù méjì tó máa gbẹ́kú. wá mi wá mi ò wá mo dolúwa mi mú gbẹngbẹng mo fàpótí rẹ̀ ti sẹ̀mí ò ṣubú mọ́ irọ́. ọ̀rọ̀ pa ọ́ alágbàlà. mo kí mo kí kú oríire mo káwọn ẹbí pa. Ah, kí ni mo fi gọ̀. èmi náà pè lálágbàlà. n gbé kókó tẹ́ ẹ̀ jẹ́ nìyẹn kí ni àkílẹ̀ ká tó pè yín. mi sá bẹ̀ ń kọ. kò sí mi sáyé olúgbò mi sáyé ti sọ ọ̀rẹ́ kú oríire táwa ó kú oríire o ọ̀gá. táwa mi ah, èmi wọ́n wá mọ̀ sí gbàgbé kọ́ mi náà mọ̀ sí gbàgbé. ṣẹ̀dẹ̀ ṣọ́ọ̀pù owó ìpè two point five báyìí. Ah, ó láti pé two point five mo jẹ́rìí ṣáǹdì òun gan mọ̀ pé mi ṣàìná mi ò kí ń ra irú sẹ́gẹ̀m ah, mo jẹ́rìí ẹ̀. anyway ṣàìná di eléyìí mu ah, kó dẹ̀ make sure pé o tètè padà sí ìbàyí lálẹ́ yìí. ṣé dàtà lè yanjú àwọn ilé. ó yẹ kó trust mi. mi ní fẹ́ tie down capital mi ó yẹ kó understand. ó ti yẹ ó yẹ kó mọ̀ pé mi gan-an mi gbúdọ̀ tẹ̀ so princess Ojada. China, Kapo! <laughs> ìwọ ìwọ Ṣẹ́ndì ah, ọjọ́ ló ń pẹ́ ìpàdé kì í jìnnà èmi àǹgùlù náà ni èmi èmi kàpọ́ lè tutù wá bó omirin ògbóhùn irin àbí bó wọn sá òjì ọlọ́bẹ̀ dámi lóhùn wòmí ọmọdé burúkú bojú wẹ̀yìn ni ìwọ ò pé olúwerè ń parí lóòjọ́ ìwọ wá sí amẹ́ríkà ó wá sí amẹ́ríkà pẹ̀lú ọjà mo fún ẹ ní owó tiẹ̀ mo fún ẹ ní owó tiẹ̀ tán wàhálà wa ṣẹlẹ̀ nítorí ọjà tó túmọ̀ zoro nù mo dẹ̀ tí wọ́n á fi ọwọ́ ara mi gbé owó sixty thousand dollars mo fi ọwọ́ ara mi gbé owó mo gbé fún ẹ for safe keeping kó máa gbé nìṣó ní New York àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ lọ sẹ́ẹ̀tì èmi hàn o sẹ́ẹ̀tì èmi hàn tán mo lọ do time ìwọ wá gbé owó èmi owó tèmi àǹgùlù ah! owó èmi àǹgùlù ìwọ gbé yẹn wá sí Nàìjíríà wá fi òfin jayé ọba òfin owó tèmi òfin jayé ọba o mọ̀ wípé mo smart jù wọ́n lọ ó lè fi máa kú sí ẹ̀wọ̀n ni ṣé wọ́n ló bẹ́ẹ̀ mi máa kú sẹ́wọ̀n. no. na ma, má má wúlò gbé kí ló fẹ́ sọ. kì í ṣe bó ṣe rí nìyẹn. kí ló ṣe rí. èmi kọ́. òní. èmi kọ́. bẹ́ẹ̀ fún mi ní kí ni wọ́n kọ́ ló ṣe kí ni. èmi kọ́. máa fi ìbọn fọ́ orí ẹ̀ ta ló fẹ́ mi ọ̀ ta ta ló fẹ́ mi ọ̀ máa fi ìbọn já gbogbo ọ̀fun ẹ̀ mọ́ gbogbo ẹ̀ ah, ah, ah. mi orí pé ìkànnì ẹ gbani náà orí pé ìkànnì ẹ now princess. kapo padà. èlò ló wà bíi. 2.5. two kí 2.5 two point ni. two million owó mi ò tí ì pé màá gba owó mi lọ́wọ́ eléyìí ni kò ní di lọ́la ó kù one point five mi pé gbà bẹ́ẹ̀ fún mi. now bá mi sọ̀rọ̀ sórí ìta sọ yẹn episode one ni ara fẹ́ bọ́ sí episode two báyìí fẹ́mi tẹ́jọ́ ń gbé bí báyìí tẹ́lẹ̀ ẹjọ́ ń fẹ́ra yín òun dà. ó ti kú. ó ti kú kí ló pa. ìyàwó tó ń fẹ́ tẹ́lẹ̀ ló ṣe kú wá. Kapo. Jáwọ́ fún mi, màá fi bọ̀ fọ́. Màá fi màá fi. Jẹ́wọ́ mo mo ní mo ní. Jẹ́wọ́ yẹ yẹ yẹ bàjẹ́wọ́ bàjẹ́wọ́ yẹ kókó bàjẹ́wọ́. Mo ní jẹ́wọ́. Mo jẹ́wọ́. Jẹ́wọ́. Mo jẹ́wọ́. Jẹ́wọ́. Jẹ́wọ́ mo mhm. bí Fẹ́mi ṣe jẹ́ sí mi. O mọ bí Fẹ́mi yẹn ṣe jẹ́ sí mi. O mọ̀ pé ọmọ ẹ̀gbọ́n bàbá mi ni Fẹ́mi jẹ́. Dàbí o rò pé àbúrò tèmi ni. Jẹ́wọ́ fún mi right now kí ló pa. ẹ̀bọ̀dà mọ́mí mi la fi ṣe kú pa á. ṣé ń gbọ́ ẹ̀bọ̀ra ẹ̀bọ̀ra mọ́mí ẹ̀ ìyẹn ni pé ìyá tiẹ̀ ní ẹ̀bọ̀ra ìyá ìyá ẹ̀ ìyá ẹ̀ ìyá ẹ̀ ní ẹ̀bọ̀ra ló lè gbé ẹ̀bọ̀ra ẹ̀ wá sí Amẹ́ríkà kó máa wá ṣiṣẹ́ fún wa àbí ẹ̀bọ̀ra mọ́mí ẹ̀ lẹ́ fi pa ó rí pé wọ́n yóò dáa ó rí pé ìkà tó tó ẹ láyé yìí ò sí dàgbà dàgbà dàgbà now ìwé ilé ìdá. wà lulẹ̀. èwo ń bẹ. original náà ni. ìkejì ńkọ́. fake nìyẹn. ayédèrú yẹn ń kọ́ bolo wa. wà lulẹ̀. méjèèjì ló máa wọlé lọ kó fún mi sìn ìwà aláìda yìí èèyàn kó owó tiẹ̀ sílẹ̀ ẹ fi ṣe business ẹ wá rí owó ẹ wá fi jọ kọ́ ilé ní orúkọ ẹ̀yin méjèèjì ìwọ wá dọ́gbọ́n dọ́gbọ́n ò dọ́gbọ́n àyíníke ò pàdánù ó wá lọ ṣe ìwé ayédèrú abẹ́kọ̀ princess tẹ̀lé lọ kó lọ kó document méjèèjì wa. ace ní sùúrù nìṣó díẹ̀ díẹ̀. Ah! ẹ ọ̀nà gidi ni àwọn ọmọ tá à ń kó ṣiṣẹ́ wọ̀nyí. in fact kapo látọjọ́ tí mo ti wà lẹ́nu iṣẹ́ yìí tẹ́lẹ̀bọra yìí ó strange. Ah, máa kó strange sí ẹ ó possible kò jẹ́ wípé another development ni yes èmi máa ṣe serious research. ó better. ó ṣe é ṣe kẹ́bọ́ra yẹn wúlò láti máa bá wa gbé ọjà lẹ́nujọ́ mẹ́ta yìí. a wúlò kàpó. ọmọ ṣáàdì yóò o ti check ẹ intact. ó pé. now tibida. Oh,

jẹ o. tó bá tún ilé ayé ẹ wá olùwí tó bá tún ilé ayé ẹ wá o ò ní cross àwọn partners ẹ mọ́ o ò ní rẹ́ àwọn lẹ́pàá wọn láéláé. ìdí ọ̀ pípẹ́ wọ́n gbé owó yẹn gbé ọ̀gá ẹ̀ṣọ́. má sọ lẹ̀ pa lẹ́nu. lẹ́kọ̀ọ́ ní ṣèkúṣe. má sọ lẹ̀ pa lẹ́nu. ọ̀ṣọ́ ọmọ ti ẹ gọ́pọ̀ ó ti lọ yọ̀ kanjú àjọ. playboy ti ẹ gọ́pọ̀ ó ti lọ yọ̀ kanjú àjọ. bàbá tó ń gbà bàbá tó bá kọ lásìkò tí ọ̀yọ́ kọ́ kọ ọ̀dẹ̀rùn apẹnu. abájọ́ra yín táàgù mọ́kànlá ìlú táàgù kìí ìlú. Ah. ṣé ilé tí tòun. iṣẹ́ mi lọ fẹ́ràn mi. ṣé yẹ̀mọ̀ kúrò lànà ẹnìkan èrí fi ni. oòrùn kọ́ lànà ẹ̀lú kú lànà oyin mọ nẹrù kọmọ nẹrù bíi pẹ́pẹ́yẹ tí ń wá àwọn ọmọ rẹ olùkọ lànà kọmọ mi rí báyìí kọmọ mi rí báyìí. kò ọgbẹ́ kò wá rọ̀ síbi ìtafíì náà. ṣàfihàn. Ah! o ò ní rọ̀ síbi tí mo rí iṣẹ́ fún ẹ. ní ọ̀dọ́ bìkan àsìkò tí mo fẹ́ jí kọ́ mo jí. Ah kì í ṣẹjọ́ ẹ̀ àwọn Yorùbá máa ń pòwe pé tíyan bá ti rí ẹni gbà yín rọwọ́ ìṣeré máa gbé ìgòrò tọ́tira kì í ṣẹjọ́ torí mò ń bọ̀ ẹ̀ náà ló fa gbogbo òṣì tinubu bí mi fún òdì nísìn mo lè ṣe ẹrù kí n pò ẹ mọ́ra ẹ̀ ń bíbá yìí nísìn nísìn. díje bọ́ọ̀lù díje ẹ̀ múra. ẹ múra bọ̀ náà múra sọ bàbá lè wo. ọmọra àmọ́ nísìn owó rọ wẹ̀. ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́. orí mi ẹ ẹ gbọ́gbọ́n mo gbọ́gbọ́n oko lórí mi o gbọ́n oko oko gbọ́n oko gbọ́n oko gbọ́n oko gbọ́n oko gbọ́n ah! sókò tèmi gangan tí wọ́n sọ mí wọ́n sọ mí ní àdìmẹ́rù ṣèédú àbúrò ìyá mi ń lọ sọ mí lómi ò ṣe ta kókó àwọn ìdílé ìyá àwọn ni wọ́n sọ mí ní oníparí ẹ̀sìn <laughs> bí ó kọ́ wá parí sí gan ni. Hmm. tóńtóń gbà ẹ lè lẹ́mi òkè tó ọ̀ṣọ́mọ ti ẹgbọ́n kan ti lọ yẹ àjọ. ilé ìwé wo lẹ lọ alákọ̀ọ́bẹ̀rẹ̀. school mo mm. mm. lọ alábídì sídìgbì bá a bí bẹ́ẹ̀ bí bọ́bọ́ bú a e ẹ e, i o ọ u ajá bíbàtà síságo úkùkù. Si ó ti yé mi ẹ secondary school. second ah second kẹ èmi àwọn first. second bo fọ́ọ̀ṣì ni bàbá wa kíláàsì báyìí fọ́ọ̀ṣì ni. àní lẹ́yìn tẹ kúrò ní primary school iléèwé tẹ tún lọ. ah mo mọ̀ lọ káàkiri <laughs> gbogbo sùkúù mo lọ nígbà tí mo tẹ̀ òní mo bọ́ sí Morgan Morgan two. ó ẹ lọ sí Morgan two lẹ́yìn yẹn kọ́. ẹ mo lọ sí Unipetrol yà Unipetrol. kò síbi tó ń jẹ́ Unipetrol ah <laughs> fásitì mọ̀ nù fásitì lákọ̀ọ́kà. oh unilag. ẹ sililag sililag. now if you are assigned a duty how will you handle your designation. if i sign a duty a song digi nation sẹ́ẹ̀rí ti digi àwọn tí n bá ń bẹ lóko àwọn ni wọ́n mọ̀ digi àwa tá a bá ń bẹ ń gbòòrò àwa mọ̀ di ọkọ̀ mú ẹni tí yóò ṣàgbẹ̀ tí ó sì ṣiṣẹ́ oko kò lè digi ìyẹn ni digi. I mean, how will you handle your designation if you assign a duty. Ah! ó mẹ́mi rántí kántata òpérata àwọn ọlọ́kẹ̀sìrà nígbà tá à ń ṣeré sí ata tẹ bá ń gbọ́ ibà ibà ibà ọyẹ ṣá ìbà fáwọn tó láyé o ìbà fáwọn tó nílẹ̀ o ìbà fáwọn mọ̀mọ́ wa ìbà. Ah. okay okay ẹdun ẹdun. ìbà fáwọn yèyé wa ìbà ìbà. ọ̀ṣọ́mọ ti ẹgbọ́n kan ti Bayowa Films and Records International